fábíyì kí ìyábọ̀ ọjọ́ kú oríire ọjọ́òbí rẹ̀ ó ní ìyàwó mi náà ni ìyàbọ̀ mi ọ̀wọ́n báyìí sí bá a wà àárọ̀ ọjọ́ òní ni gbajúgbajà òṣèré tíátà ni ìyẹn Yomi Lukman Fábíyì kí akẹgbẹ́ rẹ̀ ìyàbọ̀ ọjọ́ kú oríire ayẹyẹ ọjọ́òbí rẹ̀ bí ilẹ̀ oníṣẹ́mọ́ ni gbajúgbajà òṣèré náà ti lọ sí orí ìkànnà ẹ̀rọ ayélujára rẹ̀ bẹ́ẹ̀ ló wá fọ́tò ìyàbọ̀ ọjọ́ tó dáa ó sì kọ àkọlé yìí sí i pé happy birthday ìyàbọ̀ mi ọ̀wọ́n ìyàwó mi náà ni báyìí sí bá a wà lójú ẹsẹ̀ tí Yomi Fábíyì gbé ọ̀rọ̀ yìí sí orí ẹ̀rọ ayélujára làwọn olólùfẹ́ ìyàbọ̀ ọjọ́ àtàwọn olùfẹ́ tiẹ̀ náà ti ń kí i wọ́n sì ń kan sára sí ọkùnrin náà pé kò wo ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti Ìyábọ̀ pé ó kì í ku ayẹyẹ ọjọ́ ìbí tẹ́ ẹ bá gbàgbé ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ló dá wàhálà sílẹ̀ láàrin Ìyábọ̀ Òjó àti Yọmí Fábíyì nítorí pé ṣe nígbà náà gbọ́ngbọ́ngbọ́n ni Yọmí Fábíyì wà lẹ́yìn bàbá Ìjẹ̀ṣà ariwo tí ọkùnrin náà sì ń pa tọ̀tọ̀tàn ni pé kí ìdájọ́ òdodo wáyé lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ tí apanilẹ́rìn obìnrin ni Princess fi kan bàbá Ìjẹ̀ṣà ọ̀rọ̀ náà di ohun tí yẹ pé wọ́n gbé wọn lọ sílé ẹjọ́ ṣùgbọ́n ohun kan tí Yomi ń sọ náà ni pé òun kò fẹ́ kí wọ́n fìyà jẹ aláìṣẹ̀ ọ̀rọ̀ yìí ló fa ìjà láàrin Ìyábọ̀ Òjó tó fi jẹ́ pé ọ̀pọ̀ ìgbà ni Ìyábọ̀ Òjó sọ òkòrọ̀ sí Yomi Fábíyì tí ó sì pẹ̀lú àtọ́nu ọkùnrin náà nítorí bó ṣe ń ṣègbè lẹ́yìn bàbá Ìjẹ̀ṣà ṣùgbọ́n ṣá o Yomi Fábíyì ti sọ pé kò sí kinní kan tó lè fàjà láàrin òun àti Ìyábọ̀ Òjó nítorí pé ìyàwó òun náà ni ó ní ìyàwó mi náà ni báyìí sí bá wà àwa náà kí ìyàwó òjò kú oríire ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àìtúkú oríire ti ọkọ tó ṣẹ̀ṣẹ̀ pàdé ọlọ́run yóò bára wọn kalẹ̀ o ìyàwó kò ní